الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته akínyínká bọ̀tòrí ètò wa fíkíù lè islam eléyìí tí ó ń wáyé ní Premier FM nílùú Ìbàdàn a máa tẹ̀síwájú ní abala akida ní abala tawhid eléyìí tá a máa gbéyẹ̀wò ìmá bẹ̀rù nǹkan tí Ọlọ́run dá ju Ọlọ́run ọba lọ ẹbọ ńlá ni àwọn sheikh wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafidhahullahu wa ra'ahu falyatafaddal mashkura ma'juran min Allah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi yastahiqqu al-khawfa minhu wahdahu la sharika lah ọba tó jẹ́ pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa bẹ̀rù toró náà ló tó bẹ̀rù biyadi in-naf'u wa dar gbogbo ń tàn fẹ́ gbogbo ń táwọn wá gbogbo nǹkan tí afẹ́kọ́sọ àǹfààní fún wa kò sẹ́nìkan tó lè fi lé wa lẹ́yìn ọlọ́run a gbọ́dọ̀ máa bẹ̀rù nǹkan kan àfọlọ́run ọba yìí lọba tí í ṣe fara níyàn òun lọba tí í faburú ṣe èèyàn kádàrá ọwọ́ rẹ̀ lọ́wà ọlọ́run ọba yìí yọ̀dà ká dúpẹ́ fún ọba tó fà wá lọ́kàn balẹ̀ tó ti jẹ́ pé ọlọ́run nìkan là ń bẹ̀rù a bẹ̀rù gbogbo ntọ́lọ́run dá ọba náà lọba tá a dúpẹ́ fún wasalaatu wasalaamu ala sayyidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábọ̀wá muhammad wa ala alihi wa sahabi ajma'in kó bá wọn ará alẹ́ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ìtàfẹ́ gbéyàwó lérí ètò wa fíkẹ́ islam lénìí òun náà ni alkhawfu min ghayri ta'ala shirkun akbar ìmá bẹ̀rù nítọ́lọ́ndájọ́ lọ́nlọ́ ẹ̀bọ ńlá ni. alkhawf ìmá bẹ̀rù ni khawfu sirri òun náà ni kí nǹkan kan máa jáyàn láyà kọ́ wá dẹ́rù bàyàn kọ́ máa wá jọ lọ kéèyàn máa wá fún nǹkan yẹn ní nǹkan tó fún ọlọ́run àbí kéèyàn máa béèrè nǹkan kan lọ́wọ́ ń dáyà yẹn àbí kéèyàn máa béèrè nǹkan kan lọ́wọ́ ń bàyàn ọlọ́run kéèyàn wá fẹ̀mí balẹ̀ sọ́lọ́run kọ́ máa wá páyà ìtọ́lọ́run ọba láàdáa kọ́ máa ní ọlọ́run ọba ọlọ́mọdá ọ̀ kò ní bẹ́ẹ̀ ni àmọ́ kìnní yìí ń bà mí lẹ́rù jọ lọ́n lọ. káfùsìrì ìmá bẹ̀rù yín ká máa bẹ̀rù kò sẹ́ni tó tó bẹ̀rù kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ká máa bẹ̀rù lẹ́yìn ọlọ́run ìwọ ọlọ́run ni torí pé náà nìkan ló lè fi aburú sèyàn ọwọ́ rẹ̀ ní gbogbo orí wà gbogbo aburú tà ń sá fún kò ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ọlọ́run ọba yìí ló yẹ ká bẹ̀rù ìbẹ̀rù pín sí méjì jàmá al-khawfu at-tabi'i ìbẹ̀rù morejo eh, ajáfẹ́ bù mí jẹ múra kéèké ẹnìkan yọ̀bá sí mi eh, ẹnìkan ńlẹ́mìíká ìbẹ̀rù eléyìí o eléyìí ni ni fún gbogbo ẹ̀dá tọ́ba rí kẹrù ọba sẹ́rí ìtafẹ́ gbéyàwó lérí ni òun náà kọ́ máa bẹ̀rù níbẹ̀rù pé o lè fa sí ọ kó lè fún ọ lóore kọ́ ọ máa bẹ̀rù ìtọ́lọ̀ ń dá ipe olóyí kádàrá rẹ̀ padà. khawfu ti wa min ibadatin qalbiyya wọ́n nínú àwọn ìjọsìn tá à ń fọkàn sí ni sọ ma pé ìmánì ọkàn lọ́wà tọ́ba ló ní ìmánì ọgbàgbọ́ nínú àwọn nǹkan tí ó jẹ́ àmọ̀pọ̀ gbàgbọ́ òun náà ni kọjá pé ọbẹ̀rù ọlọ́run ọba nìkan nínú ẹ̀mí rẹ. ọ̀bẹ̀rù tọ́lọ́wọ́n bá aláàtún dámá wípé o lè ṣọ́ láború àbòlé fún ọlọ́rẹ. wọ́n ayé hafa alìsánù mìgírìlá mìnàlá asunam wàl'àwòsán wàṣàyàfín wàl'àmúwát wàl'àhàyá wàkúlìl makalokat. níta ń pè ní ìbẹ̀rù tí ń sọ̀yàn dẹ́lẹ́bọ ìbẹ̀rù tí máa ń sọ̀yàn di aláìgbàgbọ́ ìbẹ̀rù tí máa ń sọ̀yàn di ẹni tí ò nígbàgbọ́ mọ́ ní ẹ̀sìn yìí táwa wáyé òun náà ní kọ́ máa bẹ̀rù gbogbo táwọn èèyàn ń sìn tọ́yàtọ̀ sí ọlọ́run ọba wa kọ́ ọmọ bẹ̀rù àlìjànú kọ́ ọmọ bẹ̀rù àwọn èṣù kọ́ ọmọ páyà wọn kọ́ ọmọ wá sákàkí àwọn nǹkan tó rí kọ́ ọmọ bẹ̀rù àwọn ẹ̀dá ọlọ́run ipe bí wọ́n ṣe wà yìí tí wọ́n bá kù lẹ́yìn yàn kò ní dáa fún yàn máa o bí wọ́n ṣe wà yẹn tí wọ́n bá yọwọ́ nú ọ̀rọ̀ yàn ọ̀yẹ́ aburú ọmọ ṣe yàn o bí wọ́n ṣe wà yẹn tí wọ́n bá kẹ̀yìn sí yàn èyí nírò rẹ̀ gbà o àwa gbogbo àwọn nǹkan tó ń bẹ̀rù yìí àwa di pé kì sàlá nítòsí wọn ń bẹ̀rù yìí ọlọ́run ló dá gbogbo àwọn nǹkan tí o fẹ́ kí wọ́n máa ṣe fún ọ tó fi ń bẹ̀rù wọn ọlọ́run ló lè ṣe gbogbo àwọn nǹkan tí o fẹ́ lò wọ́n fún kan lè dáàbò bò ọ́ ọlọ́run nìkan ló lè dáàbò bò ọ́ ń bẹ̀ nítòsí yẹn ó ti kú òlẹ́bọ kékeré ó ti di ẹbọ ńlá sí ọlọ́run nítorí pé lẹ́yìn àdúrà kára ó níyàn kéèyàn oníṣòro kéèyàn orí láyà àti ìlà mínàlá kò ní ṣẹlẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ láburú àfihàn tọ́lọ̀ ń bá kọ àfihàn tọ́lọ̀ ń bá mọ̀ sí àfihàn tọ́lọ̀ ń bá yọ̀ǹda fún ọlọ́run ni yọ̀ǹda wà ọmọ ìyá mi islam ta wà ń bẹ̀ yín náà lẹ́sìn ọlọ́run ọlọ́run ọba sọ náà Al-Qur'an Karim mi fi ń jí ó yé wa pé ẹkọ́ kan kúrò lára gbogbo àwọn nǹkan tẹ̀ ń bẹ̀rù ẹ darú ọkàn yín sọ́dọ̀ ọlọ́run ọ̀la nìkan ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim wa ya'buduna min dunillah ọlọ́run láwọn èèyàn wọ́n sì wá pamítì wọ́n bẹ̀rẹ̀ sí sin àwọn nǹkan tí èso ọlọ́run máa la yadurruhum gbogbo tí wọ́n sì ń sìn yìí tí wọ́n ń jòkó tì yìí tí wọ́n lọ lè péjọ lé lérí yìí kò sí ìnira kan tó lè fi kàn wọ́n o kò lè kèlò ṣokùnfà wàhálà kankan fún wọn wala yanfa'uhum bẹ́ẹ̀ ni kò lè fún wọn ní nǹkan kan nínú orí ayé àtọ̀run kò sáǹfààní kan ọlọ́run ní wọn láǹfààní là ọlọ́run bá ní kò sí àǹfààní kan tí wọ́n lè ṣe fún wọn wọ́n sì wá ń bọ wọ́n wọ́n sì wá ń sìn wọ́n wa yaquluna ulai shufa'auna inda Allah wọ́n mọ̀ wá sọ pé àmọ̀pọ́lọ̀ ń wà àmọ̀pọ́lọ̀ ń wà ṣe rí àwọn eléyìí àwọn eléyìí náà wọ́n lè ṣe tọ́lọ̀ ń máa ń ṣe afẹ́fẹ́ wọn ṣàkàṣọ̀ síwájú ọlọ́run bọ́lọ̀ ń lágbára làwọn eléyìí náà lágbára ẹ̀rù nǹkan yọ́mọ̀ wá bà wọ́n wọ́n wá fi àwọn nǹkan náà wọ́n fi wọ́n ṣẹgbẹ́ ọlọ́run àyà ìdí àmọ̀ ipe ẹ̀yọ́mọ̀ ya ọlọ́run bá ní ìṣòro àtọ́là ìyọ̀ǹda rẹ̀ wá látọ̀dọ̀ ẹnìkankan àfi látọ̀dọ̀ ọlọ́ ẹ̀rù tí ń bà wá yìí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń bẹ̀rù yìí à ń bẹ̀rù kórè ọmọ bọ́ lọ́wọ́ wa à ń bẹ̀rù ọmọ ṣe wa ní ti ń dẹ́rù bà wá nánu sórí méjì kankan dẹ́rù bọ̀ ọmọ ti jó yé wa yé gbogbo ntọ́ bá yàtọ̀ sí ọlọ́run min dunillah ma la wọn ò lè fara ní ọ wọn ò sì lè tán sòro rẹ wọn ò sì lè fún ọ lórí kankan suratu Yunus aya eighteen lọ́nà tí ń la àmọ́lẹ́bẹ̀ ní Qur'an kéwu ní ẹja kí kálíbà sinmi ìmọ̀ ní ẹja wá kálíbà nífọ̀kànbalẹ̀ tó o bá ti gbà báyìí ẹ̀mí rọ balẹ̀ bẹ́ẹ̀ bá ń takà sí ọ tẹ́nìkan náwó sí ọ ọkàn máa wòran ni pé kò sọ̀rọ̀ lọ́wọ́ rẹ ẹnìkan ló ń wọ́n ba tiẹ̀ jẹ́ ọwọ́ ń gbọ̀n káàkiri ẹnìkan ló ń wọ́n yí kádà rẹ̀ padà ọwọ́ ń sunkún ẹnìkan sọ fún ọ pé ọwọ́ rẹ ò ní ṣe oore lọ́dún nìí ẹ̀rù wọn bá ọ ìwọ olùgbàgbọ́ òdodo tí wọn bá gbàgbọ́ lóòótọ́ wọn gbà pé kò sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọwọ́ àlá lọ̀rọ̀ wa ọlọ́run ló yẹ kó máa bẹ̀rù késo wa khawfu sirri min ghayri la shirkun akbar yìí máa bẹ̀rù eh, ìbẹ̀rù tinú ọkàn báyìí kéèyàn máa bẹ̀rù láti inú ọkàn kéèyàn máa bẹ̀rù ìtọ́lọ́wọ́n bá dá ipe olùsè ìtọ́lọ́wọ́n bá ń ṣe ẹ̀bọ ńlá ni ẹni bá ṣe tó bá yí jáde láyé kò ní wọlé jẹ́nà kódà kò ní kú nínú náà mọ́ torí pé ẹ̀bọ ńlá ti ń múyàn dọ́mọ náà ni àwọn ẹ̀rí ni nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní innama dhalikumu ash-shaytanu yukhawwifu awliya'ah ọlọ́wọ́n bá ní ṣe rí ìbílísù èṣù yóò máa fi àwọn ọmọ rẹ̀ dẹ́rùbà àwọn olùgbàgbódodo yukhawwifu bi awliya'ihi yóò máa fi àwọn ọmọ rẹ̀ àwọn àjànú àwọn èṣù àtàwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ èṣù yóò máa fi wọ́n dẹ́rùbà àwọn ẹ̀dá ọlọ́run fala takhafuhum ọlọ́run bá ní ẹ má bẹ̀rù wọn àti sùn àti gbogbo àwọn ọmọ ẹ̀ àtàwọn táwọn ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ sọ̀rọ̀ pé àwọn táwọn ṣiṣẹ́ lábẹ́ èso pọ̀ rẹpẹtẹ tí wọ́n náà mọ̀ bí wọ́n ṣe pọ̀ tó nì ọlọ́run bá ní fala takhafuhum ọlọ́run bá ní ẹ má bẹ̀rù wọn wa khafuni èmi ni ẹ bẹ̀rù wa khafuni èmi ni ẹ bẹ̀rù èmi Allah èmi ni ẹ bẹ̀rù in kuntum mu'minin tó bá jẹ́ pé ẹ bá ní ìmánì lóòótọ́ tẹ́ bá ní imán ẹ má bẹ̀rù wọn ẹ má páyà wọn tẹ́ bá ní imán àmọ́ tí ẹ bá ti ní imán ẹ má páyà wọn nítorí pé ẹ̀kọ́ gbà mí gbọ́ tẹ́lẹ̀ kọ́ ọmọ wa sọ pé ọgbọ́ ọlọ́run gbọ́ kọ́ ọmọ wa bẹ̀rù kankan ju ọlọ́run lọ ike olùsí ọlábùrú àbólé forí wá fún ọ ọwọ́ ń gbọ́ tẹ́lẹ̀ ọwọ́ ń pín ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹja lè bẹ̀ wọ́n ẹja lọ lè bẹ̀ wọ́n tálàsẹ̀ ẹ̀dàkùn tálàsẹ̀ ẹ bá wádìí ẹni tálàsẹ̀ tó bá ti ń pèrè lólùgbàgbọ́ òdodo ọlọ́run ọba lọ́sàn án àyà yìí pé kọ́ ọyọ rẹ̀ kú o ọlọ́run là máa ń bẹ̀rù àìbẹ̀rù tọ́lọ́run dá sọ́ọ̀tù ali moran àyà one seventy five lọ́lọ́run ti ní lọ́lọ́run ti ní fala takhafuhum wa khafuni ẹ má bẹ̀rù kankan ẹ má bẹ̀rù èmi ni ẹ bẹ̀rù èmi ló yẹ kẹ́ bẹ̀rù ṣé àwọn tẹ́ ń bẹ̀rù yẹn eh, wọn ò lẹ́rù la kò sí kankan tí wọ́n lè ṣe wọn ò lè fi kún kádàrá yín wọn ò lè yọ kó mẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ fún Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àwọn kèfèrí Mákà tí wọ́n dẹ́rù bà wọ́n dẹ́rù bà wọ́n dẹ́rù bà nẹ́bì pẹ̀lú àwọn òòṣà wọn ìpè wa Muhammad àwọn òòṣà wa wọ́n bọ̀ wí ní tí wọ́n ń sọ ni pé èṣù ọ̀bọ̀ wí àtàwọn ọmọ èṣù nítorí pé àwọn òrìṣà yìí èṣù náà lọ sá pamọ́ sábẹ́ ẹ̀ wọ́n wá ń dẹ́rù bà nẹ́bì pé gbogbo àwọn látà òòṣà àti ọlọ́wọ́n bá ní alaysa Allahu bi káfin abdah ọlọ́wọ́n bá ní rẹ̀ Muhammad sẹ́mi ọlọ́wọ́n bá nìkan tó ọ ni wa yukhawwifunaka billadhina min dunihi wọ́n wá ń dẹ́rù bà ọ́ pẹ̀lú nǹkan kan tó yàtọ̀ sẹ́mi ọlọ́ ta ní dẹ́rù báyàn yàtọ̀ sẹ́mi ọlọ́ ta ní dáyà jáyàn yàtọ̀ sẹ́mi ọlọ́ ta yẹ káwọn yẹn máa bẹ̀rù yàtọ̀ sẹ́mi ọlọ́ wa yukhawwifunaka wọ́n wá ń dẹ́rù bà ọ́ billadhina min dunihi pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń sìn àwọn kan tí wọ́n ń bọ̀ wọ́n wá ń fò sàádẹ́rù bọ̀ ọ́ aleyhisalahu bi káfíń abdá ọlọ́run bá ní èmi nìkan ti tó fọkàn ìbalẹ̀ mo ti tó ọ ọ gbọ́dọ̀ bẹ̀rù wọn o suratu azumar aya thirty six wàfà tó lè bọ́ sábẹ́ àwọn àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn <laughs> ẹgbẹ́ òkùnkùn yọ̀dà kò tún àyànká suratu Azumar ni mo pè é aya 36. six sọ wọn ni àlùwòlà máa wàdà sátúlà ń bìyà yìí bó ṣe ń pera rẹ̀ ipe àwọn àfàlà rọ́pò àwọn anábì ọlọ́run ọlọ́run ọba ń sọ fún àwọn anábì ọlọ́run pé ọlọ́run nìkan nìkan máa páyà kámọ́ tó ń wọ ẹnìkan tí wọ́n so mọ́ di àbí inú ẹgbẹ́ kan tí wọ́n wọ̀ tẹ́ẹ̀mì wọ́n fi wá balẹ̀ pé aburú òní sàwọn mọ́ tí wọ́n mọ̀ wá bẹ̀rù àwọn ẹni yẹn nítorí gbogbo nǹkan bá ní kí wọ́n ṣe ní kọ̀kọ̀ kí wọ́n ṣe ní gbangba nǹkan bá ní kí wọ́n ṣe lóru lọ́sàn gbogbo ẹni wọ́n máa ṣe látara pé ẹ̀rù wọn máa bà wọ́n pé ha ha àwọn ayé ló ní àṣẹ ọlọ́wọ́n bá aláàánú má bẹ̀rù kankan wọ Muhammad èmi nìkan ti tó ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ọlọ́wọ́n bá aláà ń sọ̀tàn anábì Ibrahim fún wa anábì Ibrahim ń bò ti dọ́ ọlọ́wọ́n bá aláà mà tó sì ti mọ títóbi ọlọ́wọ́n àwọn kẹfìrí wá ń dẹ́rù bà wọ́n wá ń dẹ́rù bà wọ́n ń dẹ́rù bà wọ́n ń dáyà já ẹgbẹ́ tí wọ́n mọ̀ sọ fún wọn náà pé àfa òkú wọ́n hàn lè mà mo rò pé àwọn ayé wọn ti bọ wírí wọ́n wá ń bà àwọn anábì ọlọ́wọ́n bá náà bẹ́ẹ̀ wọ́n wá ń dẹ́rùbà anabi ibrahim ọlọ́run wá sọ pé anabi ibrahim wá fèsì wọn anabi ibrahim ni wàlá àkàfù máa tó ṣìrìkú nàbí èmi ò bẹ̀rù gbogbo nǹkan tẹ́ fi ń sàkẹgbẹ́ fọlọ́ ṣẹ́rí gbogbo àwọn nǹkan wọ́n náà tẹ́kọ́ kalẹ̀ yìí tẹ́ni ọlágbára tó lè ràn yín lọ́wọ́ lérí mi èmi ò bẹ̀rù rẹ o kọ́dà yín bẹ̀rù ẹ̀yin náà illa an yasha láti fi aburú ṣe mí òun nìkan ló lágbára láti fún mi lóore lásìkò tó bá wù nígbà tó bá fẹ́ sẹ́rí gbogbo àwọn nǹkan tẹ́ ní mo bẹ̀rù yín wala akhafu ma tushrikuna bihi èmi ò bẹ̀rù ẹ̀ yìí bẹ̀rù gbogbo àwọn agbára yín yìí sì bẹ̀rù gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn yàtọ̀ sí ọlọ́run ọlọ́run ló dá wọn ó sì dájú kọ́ lágbára ju wọn lọ Suratul An'am àyà eighty afa kùránì ní ká òkè ń ṣe kọ́lá ṣe wò àyà kùrán lóòsì lọ lè dúró déédéé olùgbàgbọ́ òdodo owó sì lọ lè dúró déédéé kẹfìrí wọn halẹ̀ mọ́ ọwọ́ sáká ó sì ní ọlọ́run ó ti gbọ́ ọlọ́run náà gbọ́ bọ́ bá gbàgbọ́ ẹ̀rù níbà wọ́n wá ń tàka sí ọ ọ̀wọ́n ń gbọ̀nká wọ́n làwọn faburú sí ọ ẹ̀rù wa ń bọ̀ òsùn mọ́ sábúrú ń bẹ lọ́wọ́ tí wọ́n ní sáwọn ọmọ faburú sèyàn ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ẹni tó ń tẹ̀síwájú nínú suratul An'am ní ń sàlàyé nípa àwọn anábì ọlọ́run bóun wọ́n tún wá mú ọ̀rọ̀ anábì ibrahim wálé kan sí ọlọ́wọ́n bá ní wa kayfa akhafu ma ashraktum ọlọ́wọ́n bá ní anábì ibrahim wá sọ pé ah, báwo ló ṣe wá rọrùn kí n máa bẹ̀rù àwọn nǹkan tẹ́ gbára lé yàtọ̀ sí ọlọ́run àwọn nǹkan tí ẹni kí n máa bẹ̀rù tí wọ́n ṣe ọlọ́run tẹ́ ẹ fi ń sakẹgbẹ́ ọlọ́run báwo lẹ́ ṣe wá sọ fún mi kí mi máa bẹ̀rù wọn wala takhafun ẹ̀rù ọbẹ̀ yín ẹ̀yin ẹ̀rù ọba yín annakum ashraktum billah ipe ẹ̀ ń fi ntọ́lọ̀ ń dá ẹ̀ fi ń ṣẹgbẹ́ ọlọ́run ẹni ká máa bẹ̀rù nǹkan àwa pé nǹkan òun èso ọlọ́run ẹ̀rù ọ̀bà yín pín tẹ́ni á máa bẹ̀rù yẹn ọlọ́run yìí ṣẹgbẹ́ ẹ̀ èyí nǹkan ẹ̀kọ́ máa dẹ́rù bẹ̀yìn wípé ẹ̀ tóbi tán sámà tilẹ̀ gbogbo tó wà nù sámà ń gbogbo tí ń bẹ nínú ń gbogbo tí ń bẹ láàrin sámà tilẹ̀ ó tóbi ju gbogbo ntọ́da lọ kò sí ẹ̀rù ọwọ́ abẹ ẹ̀yìn ṣé èmi tèmi gbára lé ọlọ́run ọba yẹn tèmi ń bẹ̀rù ọlọ́run lọ́wọ́ ayẹ kẹ́ ẹ máa dẹ́rù bà ẹ̀rù ọba yín máa lamu yunifásitì bí yàrá ikú mùsùlùtọ́ọ̀nà yín tẹ̀sí ń sin ní ẹnìkan sọ pé ẹ máa ṣe wọn sọ ẹ̀rí kankan lè fún yín wọn ò fún yín láṣẹ ẹnìkan fún yín láṣẹ pé ẹ máa bẹ̀rù nǹkan kan yàtọ̀ sí ọlọ́run ẹ̀yin náà ta ló yẹ kọ́kàn rẹ̀ ó balẹ̀ ṣebí tí mo gbára lé ọba tí ó dá gbogbo nǹkan ni Allah tí n sì ń bẹ̀rù ọlọ́run nìkan ní kọ̀kọ̀ àti gbangba tí mo sì ń wá oore lọ́dọ̀ rẹ̀ tí n sì ń bẹ̀rù ẹ̀ kọ́mọ̀ faburú ṣe mí àtẹ̀yìn tí ẹ lọ lè dòkó tí n tọ́lọ̀ ń dá ẹ̀fà ayul fariqayni ahaqqu bil amn ta ló yẹ kẹ́mi rọ̀ balẹ̀ jù náà àwa méjèèjì in kuntum ta'lamun tẹ́ ẹ bá ṣẹlẹ̀ àkàyè tẹ́ bá máa suratul an'am ẹ̀rí ẹlẹ́kẹrin tó fi mọ̀ pé ká máa jáyà ká máa bẹ̀rù tó lọ́ndà kì í sàwádà lọ́dọ̀ ọlọ́ ọlọ́mọba ní àtàkṣáwónáhùn ẹ máa bẹ̀rù wọn hùm yìí gbogbo tó lọ́ndà lọ́wà lábẹ́ ọlọ́mọba ní fallahu ahaku ahun tàkṣáwó ọlọ́mọba Allah lọ́lẹ̀ tó sì kẹ́ máa bẹ̀rù in kuntum mu'minin tó bá mọ̀ pé mùmìnì bá níyín lóòótọ́ o tẹ́ bá mọ̀ pé mùmìnì òdodo níyín ọlọ́run ló yẹ kẹ́ máa bẹ̀rù sọ́tù tauba aya thirteen lọ́lọ́run ti ń sọ pé òun lòun lẹ́tọ̀ọ́ sí ìbẹ̀rù òun ló yẹ ká torí ìbẹ̀rù yìí ẹ̀sìn ni bá a ti ń sọ pé ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ máa wá rìsìkí lọ́dọ̀ ẹ̀ ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ máa pẹran fún ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ máa fẹ́rí kalẹ̀ fún ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ máa rúkú fún sórí àlẹ́kàwọ́fù náà ọlọ́run ní fallahu ahaku èmi nìkan mo lẹ́tọ̀ọ́ sí kẹ́ máa bẹ̀rù ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn anabi wahud alayhi salatu wa salam ó pe àwọn ọjọ́ rẹ̀ ó ní ẹ má sìn tọ́lọ̀ ń dámọ́ ẹ má sìn tọ́lọ̀ ń dámọ́ wọ́n wá sọ fún Hud pé Hud nítorí sọ yẹn ó jẹ́ àmọ̀ pé ó ti ya wèrè nítorí sọ yẹn ó jẹ́ àmọ̀ pé aburú ti ṣe ọ́ báburú ọ̀bá ṣe ọ́ ni ó ní máa sọ fún wa yí pé ká fi ń tà ń sìn yìí lẹ̀. ìnàkúlù ilà àtàràkà bá àdùá lè hàtì ni tọ́ọ̀ bá mọ̀ já sọ fún ọ ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ àṣírí ni ọ̀rọ̀ ẹni tọ́rọ̀ ti dàrú ẹni tí ń tẹsẹ̀ bọ́sẹ̀ ẹni tó ti kẹ̀yìn síbi ayé kọjú sí ni tó o sì rí aburú tó ṣe yẹn tó o fi sọ tó ń sọ yẹn ilà àtàrà kàbáàdù àlè àti nàbìsọ àwọn òòsà wa lọ fa aburú náà sí ọ wọn darí ẹ láàmú ó ti ṣẹ̀ ti wọn àwọn ni wọn wá ń rẹ rú ló fi wá ń sọ tó ń sọ yẹn anabi hud wa ni qala inni ushhidullah mo wá fi ọlọ́run ọba dá yín lójú ọlọ́run dá mi lójú èyí fọ́ ọlọ́run jẹ́rìí ipe ọlọ́run ọba yẹn òun nìkan nìkan pa gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run dá mi lójú sẹ́rí ìtẹ́yìn sọ yẹn rọ́lẹ̀ pa wa ashhidu anni bari'un mimma tushrikun ìwọ̀n fi tún dá yín lójú nísìnyí pé mi ò bàrí yìí mo bọ́pá mo bọ́ṣẹ̀ mímọ́ tó ṣe kú níbi gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn tẹ́ rò pé òní máa fa burú sèyàn yìí kò sí nǹkan kan lọ́wọ́ wọn kò sábúrú kan tó lè ṣẹlẹ̀ nípasẹ̀ wọn ó fèsì wọn ní sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lọ́wọ́ fa burú sí ọ ọmọ sọ fún wọn pé àfà eh, èyí tó lọ́n bá fẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ kò ságbára lọ́wọ́ ẹ̀ sá kò ságbára anni bari'un mimma tushrikun anabi Hud ó ní èmi o èmi o eh, èmi bọ́pá bọ́sẹ̀ mi ń dùn níyì gbogbo tó bá ti yàtọ̀ sí Allah gbogbo tó bá ti yàtọ̀ sí àdúrà gbogbo tó bá ti yàtọ̀ sí Allah ọlọ́run ọba tó dá gbogbo gan èmi bọ́pá bọ́sẹ̀ ń bẹ̀ fàkìdù ní jẹ́mi à àdá tó bá fẹ́ dá àdá tó bá wá wù yín dá ẹ máa dá lẹ́yìn náà ọlọ́run bẹ wájú fún yín súnmọ́ látún zerún ọlọ́run ọba Allah máa wò yín yó máa wò yín yó máa wò yín náà títí tó fi mú yín ó dé mi lójú ẹ̀yin lọ́rọ̀ dá lójú fàkìdù ní ẹ̀dá àdá tó bá wù yín jẹ̀míàn gbogbo yín náà sì ní ẹ̀dára náà fún mọ̀ládùn ìrún ọlọ́wọ́n bá aláwo ní fi yín lẹ̀ láì mú yọ padà mú yín trọ́tò hood aya fifty four àti fifty five lọ́lọ́run ti ń là mọ́lẹ̀ yìí pé ẹ̀yìn àwọn ànábì ọlọ́run wọn ò bẹ̀rù nǹkan kan nínú gbogbo tọ́lọ́run bá aláàdájú ọlọ́run lọ. ìwọ náà wá ń pèrè láàfà ọwọ́ ń kí ayé mẹ́wàá mẹ́sàn-án òun kí àwọn àgbà mẹ́wàá mẹ́sàn-án ọ̀la ni wọ́n láyé àwọn ni wọ́n lè fọ́n bẹ́ẹ̀ bọ́bá ti jáde ilé ayé òun lè wọ náà ni ẹ̀rí ẹlẹ́kẹfà ọlọ́mọba ni wa qala Allahu la tattakhidhu ilahayni ithnayni innama huwa ilahun wahid ọlọ́mọba ni ẹ má mú ọlọ́mọba méjì o ẹ má jò di méjì mọ́ yín lọ́wọ́ ṣẹ̀rí Allah lẹ́yìn tá a la da gbogbo tó kù ní gbogbo ìran nǹkan táwọn èèyàn máa ń sìn ayé òun náà wà lọ́tọ̀ méjì náà ni Allah lẹ́yìn Allah ó kù ṣètọ́nù ṣẹ́rí ṣètọ́n yẹn òun ló ń bẹ lábẹ́ gbogbo táwọn èèyàn sìn yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run bá Allah wa sọ fún wa qala Allah ọlọ́run bá Allah ń bá yín sọ̀rọ̀ ó ní la tattakhizu ilahayni ithnayn ànábì ní ọlọ́run bá ní ẹ má mú ọlọ́run bá méjì o lẹ́ni tẹ́ máa bẹ̀rù innama huwa ilahun wahid ọ̀kan náà lọ́lọ́run Allah náà ni fa iyaya farhabun ọlọ́run bá ń sọ fún yín pé èmi ọlọ́run fa iyaya farhabun èmi èmi nìkan ní kẹ́ ẹ bẹ̀rù ẹ má bẹ̀rù nǹkan mi tẹ́ bá ti bẹ̀rù mi ń da bòbò yìí tẹ́ bá ti bẹ̀rù mi ń fún yín ní tẹ̀fẹ́ tẹ́ bá bẹ̀rù nǹkan mi ẹ kò nú àwọn wòlíì mi ẹ kò nú àwọn ọ̀rẹ́ mi ẹ wà wọnà ẹ̀ ní jáde ma suratu nahal aya fifty one ayọ̀mọ̀yá mi ilẹ̀ yorùbá yìí táwa wà yìí lẹ́yìn tá a ní dára wa láàmú tá a sì ní láàgùn jìnnà ìtì ń sọ látàárọ̀ ó ti yẹ ọ máa bẹ̀rù ògún a máa bẹ̀rù irin ẹgbẹ̀jọ́ mọ̀ sọ ogun ọ̀pá o irin irin tí ò lójú tí ò lẹ́sẹ̀ ó ní yọ pa ẹ̀rọ ọmọ wa bà ìpè ọmọ ti ṣépele nídìí ogun mùsùlùmí ẹ̀rọ wa ń bọ̀ wọ́n ní wọ́n mú kọ́ rẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ń bọ̀gún ẹ̀rọ wa ń bọ̀ ọwọ́ jí láàárọ̀ ọwọ́ ń pè ẹ̀yà ayé o ẹ̀yà ayé o ayé àkàmàrà ayé àkàmàrà ayé tọ́jẹ́ pé kò sí tí wọ́n lè fi ṣèyàn nígbà wọn tún sọ̀sọ́kùsọ wọn ní ẹbẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan kẹbẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́sàn o ẹbẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan nílẹ̀ yorùbá láti ń gbọ́gbọ́ púpọ̀ yẹn ẹ wá bẹ̀rù ọlọ́run tó dáyé lẹ́ẹ̀kan ẹ wá bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́sàn ẹni tí bá ti ń sọ orí jáde lẹ́nu wọ́n ti pó kọ̀ rẹ̀ nínú sùlá àwọn bẹ̀rù yìí bó láṣẹ mọ̀ pé ó ti dẹbọ mọ́yàn lọ́wọ́ nígbà tó àbí wọ́n lè gba tó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀rù wa ń bọ̀ ẹ̀rù wa ń bọ̀ ẹ̀rù tí ń bọ̀ hùn <laughs> àwọn kò yẹ kó bẹ̀rù aláàní fún yàn nígbà òun ló yẹ kó má bẹ̀rù ọmọ ìyá nínú ẹ̀sìn sọ ọmọ pé òun pèrè ní mùsùlùmí sọ ọmọ jọjọ ti yọjú sí lóyún gbẹ̀yìn ọlọ́ọ̀lọ́lé bàbá rẹ̀ ìyá rẹ̀ ń bẹ lókè olóyìn ìwò wàhálà ọmọ ṣẹlẹ̀ ní ìṣòro ọmọ báyẹn ni àwọn tá a wí wọn ọ̀yọ̀dá sí ọ wọn ọ̀yọ̀bọ̀n sí ọ wọn ò sì láwọn fẹ́ nà ọ lóògùn ọ̀wá ń bẹ̀rù nǹkan tí ò dájú irú bẹ̀rù yìí tó ń bẹ̀rù yẹn tí òjò ọlọ lókè mọ́ tí òjò yọjú sí bàbá rẹ àti ìyá rẹ mọ́ ìbẹ̀rù ẹbọ ni ọlọ́run nìkan ló yẹ máa bẹ̀rù torí pé ọ̀rọ̀ rẹ gíga rẹ àti sísọ̀kalẹ̀ rẹ kò sí lọ́wọ́ àwọn tó ń bẹ̀rù yẹn àbí kó máa bẹ̀rù àwọn òkú tí wọ́n ti lọ àwọn òkú wípé àfáàyẹn àfáàyẹn wọn ló ṣe tẹ́ra kan wọn ló ṣe tíra kan tíra náà ìṣọkúsọ wà ń bẹ bẹ́yẹn bá fi lè yí àràfin kan padà ń bẹ ah, wọn láàfáà náà yóò wá ba tẹ̀yàn jẹ́ lójú oorun o ò ń bẹ̀rù òkú tó ti kú mọ́ bẹ̀rù òkú o ọlọ́run ọba aláàní ọ bẹ̀rù alàyè gan wọn ní ọmọ bẹ̀rù ẹ̀ kátó wá pẹ́ tó ti kú tó ti eré ẹ̀ ti kẹ́ fún sáré lẹ́yìn náà mọ́ bẹ̀rù pé nìkan ó lè fárísìkì rẹ̀ wá sílẹ̀ àbò lè fárísìkì rẹ̀ sókè ọwọ́n gbọ́n wọn lásìkò ọ̀run tó wọn ní md ń pè ọ́ lọ́ba ní ah md ládàá lóhùn torí jíjẹ mú wa ọwọ́ ẹ̀ lọ́wà ẹ dákun ta ni fún ẹmúdì gan lóúnjẹ ọlọ́run bá aláàlọ́ dá ló lè pa lásìkò tó bá wò ẹmúdì gan ọlọ́run lè sọ kalẹ̀ lásìkò tó bá wò ẹ̀yìn orí ọ̀pọ̀lọpọ̀ ẹmúdì ẹ̀yìn tí ń padà sí gidimá ẹ̀ gbọ́ rí ń bẹ lábẹ́lẹ̀ ọlọ́ kọ́ ọmọ bẹ̀rẹ̀ pẹ́ nìkan yọ̀ ń wèrè ìfihàn láàfáà yẹn ah ẹ̀ mọ́ dọ́dọ́ ẹ o pé lọ́ọ̀yà yẹn ń wèrè o gbogbo tó bá jẹ́ pé kò tá a sì mọ̀ fọlọ́ nìkan ló ní kápá rẹ̀ a gbọ́dọ̀ mọ́ a bẹ̀rù àwọn ẹ̀dá ọlọ́run nípasẹ̀ rẹ̀ ipe ah, a gbọ́dọ̀ bẹ̀rù wọn kán lè bá fún wa o àbí kán lè bá mú kó fún wa ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ní ti ń ṣẹbọ ní sin Islam pẹ̀lú àwọn ẹ̀rí tá a kà sílẹ̀ amal khawf at-tabi'i ṣe rí ìbẹ̀rù ti àdámá natural fear ìbẹ̀rù tàdámá òun yẹn ṣe ẹbọ bí kéèyàn máa bẹ̀rù àwọn olè tí ń bọ̀ àbí kéèyàn máa bẹ̀rù àwọn tí wọ́n dáná àwọn tí wọ́n dáná yọ ọlọ́ọ̀kan àbólé nǹkan lẹ̀kùn pẹ̀mpẹ́rù ọba yẹn orí ejò orí kìnìún orí iná tí ń jò ẹ̀rù ọba o orí àwọn kòkòrò olóró tí ń sáré bọ̀ àkèké ń bọ̀ ẹ̀rù ọba o ọwà nínú òkùnkùn níwọ̀n nìkan òkùnkùn yóò máa dẹ́rù bà o ṣé ní gbogbo àwọn ìbẹ̀rù eléyìí kìí sí ìbẹ̀rù tẹ bọ́ ìbẹ̀rù eléyìí ìbẹ̀rù àdámọ́ ni kọ́dà wọ́n ṣẹlẹ̀ sáwọn anábì ọlọ́run ọlọ́run gbé tàn anábì Musa wa nígbà tí ó fẹ́ jáde nílùú fakhraja minha khaifan yatarqab ọlọ́run ọba ní Musa Musa ó jáde kúrò nílùú lẹ́ni tí ń bẹ̀rù ń bẹ̀rù àwọn tí wọ́n ṣe pín ní àwọn tí wọ́n fẹ́ pa á wọ́n lé ànábì Musa ká ọlọ́run wá ní Musa jáde ká ìfà lẹ́ni tí ń bẹ̀rù yàtàrà kọ̀m ní wà báyọ kọ́mọ bá pa kọ́ọ̀dà rabbina jini minal qawmi zalimin ni wọ́n sọ fún ọlọ́run ọlọ́run mọ́sá ìlàmí mọ́sá ìlàmí mọ́sá ìlàmí mọ́jọ wọn wọ́n tẹ̀mí àwọn ìjọ alábòsí suratul Qasas àyà tuntun wa irú ìbẹ̀rù eléyìí kì í ṣe ìbẹ̀rù tẹ́bọ torí pé tí wọn náà bá rí ìbọn ẹ̀rù ọbọ̀ anabiwa musa nígbà tó wà láàfin tí àwọn ológun firaun tí wọ́n ju okùn lẹ̀ wọ́n ju okùn lẹ̀ wọ́n sì ju àwọn ọ̀pá lẹ̀ wọ́n wá da ìsójúbò nípasẹ̀ àwọn àlìjànú àwọn èèyàn tó wà ń bẹ̀ àtànàbì musa wọ́n wá rí okùn àtọ̀pá nígbà tí wọ́n rí ejò fa awjasa min nafsihi khifatan musa ọlọ́run ọba ní ẹ̀rù wa bà ànábì musa náà bí ìbá rí ejò ẹ̀rù ọba kò sí kéwù tẹ̀yìn léke kò sí ìmánì tẹ̀yìn ní bọ́ bá rí ejò ẹ̀rù ọba o nítorí pé eléyìí àdámọ́ ni torí pé aburú ń bẹ lọ́wọ́ ẹ̀ tó fi ṣèyàn á sì rí nǹkan náà á ń rí kìí ṣe ń tà rí là ń bẹ̀rù eléyìí òun rí rírì yẹn ń dẹ́rù bá ni ọlọ́run ní anábì musa ìrúbà nígbà tó rí ejò kólínà la takhaf àwa sọ fún musa pé má bẹ̀rù èyí sẹ́ni bẹ̀rù bá ọlọ́run ní má bẹ̀rù innaka antal aala ìwọ ló borí lẹ́ni kẹ́nìkan máa wà sọ pé wọ́n ní má bẹ̀rù wọ́n ní má bẹ̀rù bọ́bá kìlà sẹ́rù oníbà ó tíwátò tọ́ha àyà sixty seven àti sixty eight láti rí ọ̀rọ̀ yìí ìpè àwọn àbẹ̀rù àdámọ́ òun ò tí ì dẹ̀bọ àmọ́tẹ́rù èrú máa ń bọ̀ náà ọlọ́run náà ló tún sábẹ́lẹ̀ bá ìpè kọ́ yọ ìbẹ̀rù kò ní ọkàn rẹ bá nàbẹ Musa bó ti kọjú sí ọlọ́run ọlọ́run ìnáka à ń tẹ̀lé àdá wọ́n ló borí lè ní wòsàmà sàdúà ẹ̀yìn màyá ìbẹ̀rù tẹ́bọ́ tá a ṣàlàyé síwájú yẹn bọ́ bá wà nínú ìsẹ̀mí rẹ̀ tó wà nínú ọkàn rẹ ló lè yọ ọkọ tó jáde láyé o kò lè bá kú sí islam kò lè bá kú ní mùsùlùmí ọlọ́run kọ́mọ́sà ìfẹ́ ọlọ́kànbalẹ̀ kọ́lọ́run bá là kí kọ́mọ́sà sọ níbi aburú àwọn ṣètọ́n àtàwọn àlìjànú àtàwọn ọmọ rẹ̀ kọ́wájá bẹ̀rù ọlọ́nìkan kọ́lọ́run bá là kọ́mọ́sọ gbogbo àwọn nǹkan tó dá kọ́mọ́sọ dìbẹ̀rù fún wa. jazakumullahu khairan wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu adá ọpẹ́ fún ọlọ́run ọba tó ṣe rọrùn fáwọn ṣéèkì wa láti dá wa lẹ́kọ̀ọ́ àní rújú báyìí lọ lẹ́ni àwa ń bẹ ọlọ́run ọba fún ẹrú ọlọ́run ọba tó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ̀ bá kó bá san wọ́n lẹ́sàn rí láyé bákan náà kó bá fàlùjọ́nà táwọn lọ́rẹ̀ lọ́run asalaamualeykum wa rahmatulahi wa barakatu.